ṣé kàtí mo sọ yẹ yín wọ́n ní to heal is divine to forgive is heal ẹ̀wẹ̀ mi ò gbọ́ english ẹ̀yin tí a bá gbọ́ english ẹ kọ síbi to forgive is divine to heal is, is interaction àbí <laughs> ẹ jẹ́ ìjọ́rọ́gbó <laughs> bọ́ọ̀lù ṣe ń sọ <laughs> so ẹ̀dùn tó lọ́lẹ́ máa fi mọ́ mi fún mi tí wọ́n dúlẹ̀ o my daddy is here daddy níyì báà mi bàbá gàdáfì bàbá gàdámáìsìn tó gbáàsì bàbá alálùbáríkà ẹ ní ráre bàbá ẹ túbọ̀ pẹ́ fún wa Elédùmarè ti dá yín láre ẹ ní tẹ́ni tí ká ẹ ní ṣubú ìdànù ọjọ́ alẹ́ yín ò ní ráre bàbá dáadáa ní ẹ jẹun ọmọ kì í ṣe àwọn ọmọ òṣì tó ti di dìgbòlugi àwọn olú ọmọ ọmọ yín ẹ jẹun ọmọ kì í ṣe àwọn ọmọ òfò àwọn ọmọ alálùbáríkà tẹ́lẹ̀dùmarè fún yín àti irú àwa báyìí ẹ fẹnu bí ẹ pẹ́ fún wa a máa rí yín bá ẹ torí ọlọ́run o ẹ máa ṣe ṣòwò àlọ́ forgive is divine to heal is divine ìyàmọ́ ikú ṣe gbọ́ english ni yẹtúndé mayomi ṣé iná gbọ́ english ṣé is it to heal is divine àbí to forgive is <laughs> is heal <laughs> ẹ̀yin tẹ́ gbọ́ english ẹ̀ dẹ̀ kọ́ síbí is it to heal is divine or forgive is divine no ẹ jẹ́ serious Mommy for me beauty world. Someone ruined a spa. Débi pé spa yẹn wà total shoot down. Ṣé mọ̀? <laughs> to error is human to forgive is thank you God bless you mo wà lórí show mo wà lórí show mo wà lórí show ẹni tó sí ọ̀ságídé ọ̀ságíèdè <laughs> sorry if I did not pronounce your name properly I'm so sorry Wanting ní to error is human to forgive is divine God bless you ah nǹkan tàbí ẹni kọ́ bá wa kọ́ nìyẹn àṣẹ àbá yóò gbọ́ English àwọn kọ́kọ́ máa sọ English British yẹtí ṣe báyọ̀ mi gbọ́ English àwọn náà máa sọ English America ẹ jẹ́ yíwọ́ yín sọ̀hún tàbí wọ́n ti gbọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ gbọ́ English máa yìnyín bá jiná tù ní ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ Fúnmi Beauty World nǹkan táwọn èèyàn mọ màmá yẹn fún ni pé màmá yẹn máa ń ṣe cream wọ́n ní spa in her spa she have eyinbo spa and traditional like ìbílẹ̀ spa nǹkan tí mo mean ni pé ìbílẹ̀ ni pé ká lo kọ̀ọ̀kan ṣáká kọ̀ọ̀kan ìbílẹ̀ ká lo scrub ìbílẹ̀ ká lo àwọn nǹkan ìkókó ẹmọ anything ìbílẹ̀ like eh, African culture something ede eh, mụ daddy no it's not for gbẹ̀rígbẹ̀ sir it's from Ṣàgámù ṣẹ̀tì ẹ̀rígbẹ̀rí ọ̀rọ̀ gberigbe mo ṣì máa address ẹ̀ mo máa ní sáìtì kan tí mo ṣe ń gbẹ̀rígbẹ̀ ìgbà mo sọ fọ́kọ mi mo ní kan tí mo ṣe ń gbẹ̀rígbẹ̀ sí ìgbà tí gbẹ̀rígbẹ̀ tiẹ̀ ti wá popular ọ̀tẹ̀ ọ̀tẹ̀ tí ń ṣọ̀nà wa ń gbẹ̀rígbẹ̀ wọ́n ti ṣọ̀nà wa ń gbẹ̀rìgbẹ̀ nígbà tí gbẹ̀rìgbẹ̀ ti wá popular lórí social media yìí ṣàlè parí sáìtì wàá wọ́n ní bú wa báyìí gbẹ̀rìgbẹ̀ tiẹ̀ ti wá popular lórí social media ẹ̀jọ̀ ṣáà ta ní ṣáà ta ní property gbẹ̀rìgbẹ̀ ṣáà ń ṣe èèyàn ni ṣáà ń ṣe èèyàn ni mo ṣì máa arrest gbogbo ẹni tó bá dárúkọ gbẹ̀rìgbẹ̀ ẹ bá fi gbẹ̀rìgbẹ̀ ẹ mọ̀ pé kòròdú mo fọkọ sí ibi tó bá wù mo lè jẹ̀ sí o dádì orógbò gbẹ̀rìgbẹ̀ kọ́ lélẹ́yìn orógbò ṣàgámù ni ṣàgámù mo ti rà Daddy was savage wọ́n spicy gan Daddy, ni yo wọlé dádì <laughs> daddy, ń pa mí lẹ́rìn now mommy, fún mi beauty world lórí social media yìí ìyẹn blogger tó ṣe blog mommy, fún mi beauty world tójú inú ẹ bá fọ́ mo believe pé yẹ kí ti ta ẹ kóun náà ti relé díẹ̀ because tí ò bá relé díẹ̀ someone is still hot wọ́n sì hot mama she hot daddy is calling me <laughs> hello daddy ṣé kí n fi yín sí speaker ni ok kí n fi sí speaker ok daddy kí n gbé yín sí microphone. ah daddy ẹ má gbẹnu ẹ má gbẹnu sí microphone <laughs> ẹ má gbẹnu sí microphone <laughs> ah. à ń gbọ́ yín daddy bẹ́ẹ̀ ni sà. ọlọ́run nìkan ló máa dá ẹ̀sẹ̀ kí àwọn èèyàn lórí. connected. bẹ́ẹ̀ ni. ṣèbí jamani bẹ̀rẹ̀ náà ló ń gbé yìí. bẹ́ẹ̀ ni. tí oṣù bá ti kúrò sí i kí ló máa ṣẹlẹ̀ wíńtà máa bẹ̀rẹ̀ inú tútù. bẹ́ẹ̀ ni wíńtà ni dáàdi. the same thing ká wo climate change tó ń lọ lágbàáyé káàkiri dájọ́ pé èyí tẹ bá jẹ kánú tó kàn yín balẹ̀ ẹ̀ bá yá àwọn tó kù jẹ́ ẹ̀jẹ̀ hmm. wọ́n bá jẹ́ ẹ wá wo iye ọdún tí mo yẹn fi fi sọ̀rọ̀ ẹ̀ nù. sábà ní gíláàdì bẹ́ẹ̀ kó ní jẹyàn hmm. tó fi ṣiṣẹ́ for many years wọ́n rò pé àyè làbọ̀ sínú oko tó wá kó owó lọ síbẹ̀ lórí hmm. òkè let me go àwọn èèyàn tó ń ṣe lábẹ́ tí wọ́n ń jẹun tó ń fi jẹ̀bi wọn. Hmm. ẹ wá kówó dídì yẹn sí ìdààmú hmm. wàhálà ṣé ẹlẹ́dẹ̀ẹ́ lè dàrí jì wọ́n. bí wọ́n gbé ìjọba tí wọ́n gbé kòtò ọ̀tá wọn kó jìn. bẹ́ẹ̀ ni báwa ni wọ́n kó síbẹ̀ ńkọ́. wọ́n hmm. ní mi ò rí iléeṣẹ́ àjọrin iṣẹ́ ṣùgbọ́n bàbá mi aláàbí tìlú ìrọ̀kúlọ́ máa mi tẹ wọn sáfẹ́rẹ́ yìí. àṣẹ o. ìgbìmọ̀ the way the king spoke about Lizzy Anjorin ẹ bá nírú Lizzy yẹn lọ́mọ kò ní gbọ́dọ̀ ga burú bá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni àwọn èèyàn wọn lórí Facebook wọn ti wọn ti wọn ti pa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sáyé. ìtọ́nà hmm. ọ̀gbà pa irú Lizzy yẹn ó ó máa lè sọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lálẹ́ fún wọn mi ò lè bá stọọpù ẹ. ìgbọ́n dìgbà ọ̀rọ̀ ẹ̀tọ́ ọ̀tá yìí dìgbò lógin ni kí la fà ṣàgbàjẹ gbọ́kọ́ wa gan ṣàpá ọlọ́mọ ni. ah èmi ò rí eléyìí o dáàdì. olúwa yóò pa kúmọ̀ pè ní fúnkí tí wọ́n di yẹn o. ah ó lágbára o. ìtura mi yẹ pé ká tó bá ní ìrìn àjò ká mẹ́ta bá bá lọ. Hmm. àwọn ọ̀tá pọ̀ lọ́jọ́ ń gbé nàìjíríà náà pé nàìjíríà ló kí wọ́n bísíǹsì yìí àwọn kọ́kọ́ sọ̀rọ̀ mi jẹ́ ni criminal ti dé yẹn ṣùgbọ́n náà paráyé ọ̀bàrọ̀ paráyé ò parí yín ọgbọ́n ọ̀run wò yín. bẹ́ẹ̀ni. ó tọ́ba anybody ní sí ẹrú gbòògùn lọ́mọ jẹ́ o. Hmm. ọmọ tó ń mú sí Kuje correctional center ẹgbẹ́mì nípínlẹ̀ prison ọmọ yẹn ìránṣẹ́ ìránṣẹ́ òṣùnú. Hmm. torí ọrùn rẹ tá ń sọ yìí ó ti gbégbé lọmọ náà hmm. ṣé ẹgbẹ́ máa ń fẹnu dáwọ́yà hmm. ní ìfẹ́ ń dákọ́tà wọ́n pé ọdún mi lẹ́nu pé náà lórí ayélujára wà lórí Facebook yìí wọ́n yẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ever bad homes river garden tí wọ́n fún ẹ ní àbáṣẹ́dọ̀ ìṣe lápá ọlọ́ọ̀bọ̀ ogo àpamọ́ owó àṣẹ o ọlọ́run máa ṣiṣẹ́ wọn àṣẹ o àtàgé ọjà ọlọ́run máa ṣiṣẹ́ wọn àṣẹ o gbogbo àwọn alálùbárí kẹ́yìn tó máa rẹ́ẹ̀tì lérò wọn ní ìgbàlódélẹ́gbẹ́ elédùnmarè. àṣẹ o. olùwà wọn tó wá pè fáwọn tó máa lé bẹ̀ tó wá fi lè sanwó lẹ́yìn pápá kàkàkà yẹn yẹn dára alágọ́d náà ẹjọ́ ibi tí wọ́n ti sọ̀rọ̀ ayé àti máa sọ̀rọ̀ pé fúnjọ́ adá rí. bẹ́ẹ̀ni. ẹ máa dá tọ́rọ́ kọ́bọ̀ tọ́rọ́ kọ́bọ̀ iná wà fún ọ̀fẹ́ ká kọ́lé. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. a máa lè tó irin èyí tẹ́ bá ń gbàdúgbò yẹn ẹ wo bí tọ́tẹ̀ ẹ̀kọ́ ní sàkúrẹ́ ni èyí tẹ́ bá jọ mu Ondo state ibi kò sí dáa lè lo kò sí dáa lè kọ́lé sí. bẹ́ẹ̀ni. investment ẹ jọ ẹ máa dájọ ẹ máa rà ẹ ṣe mo tún bá bẹ ẹ bá bright homes fún ọjọ́ kan ọmọ ọmọ ọ̀sùn lèmi gọ́ọ̀nà tó ṣe bá a ṣe sọ̀sọ̀. ó dáa. tọ́wọ́ bá tó jẹ́ mọ̀ fún náà ará lè máa dáwọ́ jọ. bẹ́ẹ̀ni láti ṣàyẹ̀lẹ̀ wọn sọ́sọ́ ṣe àwọn olùgbọ̀wọ́ hmm. tó lọ ẹni tó mọ jẹ́. Hmm. àwọn kan wà tí wọ́n sọ̀rọ̀ mọ́ lórí Facebook nítorí nídìí ìmọ̀ràn hmm. wọn sọ̀rọ̀ ìjọ mo fọlọ́ abẹ̀ ní ẹ pọ́n wọn lé ẹ bọ̀wọ̀ fún wọn ẹ yìn wọ́n torí pé kò sí tẹ̀fẹ́ fún wọn tẹ̀fẹ́ fún àwọn àbá àgẹ̀rẹ̀ àárọ̀ àwọn ò bàjẹ́ ọ̀sán wọn ò bàjẹ́ alẹ́ wọn náà tún á bàjẹ́ lé tún á rò pẹ̀lú yín lọ́nà bímọ hmm. ara wọn lè fẹ́ fúnra yẹn hmm. àbí ṣe tó ti sọ̀rọ̀ for many decades tó ti gbẹjọ yìí ti yín lọ́mọ ṣé ẹ báyìí lè máa ní kó rọrọ sọ. bẹ́ẹ̀ni wọn rọrọ sọ. ẹfọlá ẹfúra o. ìfúra lògùn àgbà. orílẹ̀ bá fúnra olè àkó. olè kó wa lọ. Hmm. làwọn oníjẹkújẹ ṣe ń parí àwọn èèyàn jẹ́. Hmm. nítorí ẹ̀ kí n gba àsìkò ẹ lọ títí. ẹ ṣe dáadé. ṣé wàá rí spa bàjẹ́ lọ́dọ̀ fún mi beauty world ni ẹ̀yin èèyàn mi láàbúrò ṣe rí bí a bá lọ sí nàìjíríà ẹ má yẹ ká sọ àṣà wa nù ẹbí ọ̀rọ̀ Òṣùpá ó ní ọ̀làjú dé ọ̀làjú dé làwọn àgbà pé àṣà ìdílé wa nígbà tí wọn nígbà tí wọn nàìjíríà gbọ́dọ̀ sí lọ́rọ̀ gan mo kò lè ní méjì wá lọbẹ àgbìbádùn láti wù ẹ pẹ̀lú kankan ìpínlẹ̀ ká múlẹ̀ tẹ fákáfáká kí la wá gbé kí là ń gbé hmm. kí ló sọ òun owó kálukú wa. Hmm ẹ̀rọ òyìnbó fẹ́ òyìnbó gan fún ẹ̀ fẹ́ pa fúnra ọlọ́pàá ojú kó lè dúdú. Hmm. àwọn táwa jẹ́ dúdú ni àwa fa àwọn bá lu ara wa kí ló dé mọ́mọ́ yẹ ká bẹnu pa yí ara wa jẹ́ mọ́ kò ní pẹ́ẹ́tọ́ tó gbọ́ bẹ àdá sí ìlọrun làwọn gbọ́n nígbò kẹtọ́ fún fẹ́ pààyàn hmm. ọ̀rọ̀ ẹnu tó ń pààyàn tẹ̀síláyé wúmọ̀ yẹn náà dá lórí lórí lísì lórí many people ẹ jẹ̀yẹ́ ká stop Well, if you stop all this atrocity bad attitude orílẹ̀-èdè wa gan dáa alẹ́ ìfìmọ̀ ṣọ̀kan ẹ̀yẹ yẹn mi fúnmi tí wọ́n dọ̀ fògùn akérò kò dẹ̀ fògùn ṣe é méjì ìwé adó ń lọ síbẹ̀ kò jẹ́ tó rí fọ́ kò jẹ́ tẹ́jọ́ àwọn aláyé bàjẹ́ bẹ́ẹ̀ ṣe nípa yí ọ̀tá ohun ẹ̀jẹ̀ táyé ohun ẹ̀jẹ̀ nípa ìjẹ́ bá ṣe àwọn ọmọ ìlàpọ̀ lọ. àṣẹ o ẹ ṣe dáàdì ẹ ṣe sà. thank you for that yes dáàdì ẹ pẹ́ fún wa sábà yẹn. so ká kọ́ntínú bíi ti dáàdì ti bẹ̀rẹ̀ ká tó lọ sórí iṣẹ́ òwà ṣe rí lórí social media yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀pọ́tà lọ́jọ́ ọ̀tá speaker torí pé wọ́n fẹ́ kí eh, wọ́n wọ́n fẹ́ kí speaker tí wọ́n ń support kó ṣègbè dànù torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ pé ẹ nífẹ̀ẹ́ èèyàn ẹni yẹn dẹ̀ wà nínú ìṣòro nǹkan tó gbé lọ sínú ìṣòro yẹn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ continue ṣe nǹkan yẹn ẹ̀yin gángan lọ tá ẹ̀ náà i will tell you the reality ẹ̀yin tẹ̀ ń blog mọ́ mi fún mi beauty world yẹn tẹ̀ ń gbé fídíò wọn síta yẹn ìjọ́ òní gbogbo ìṣìyẹn bẹ̀rẹ̀ kí ni ìpàdé ọlọ́jà àti asínwín kí ni ìpàdé ọlọ́jà àti asán yín lórí social media mọ́mí gbéyàn lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti yanjú ọ̀rọ̀ tó wà lẹ̀ now ẹ ṣe tí wọ́n blog the same woman yẹn ṣé ẹ ń ẹ ń ẹ̀pù ẹni tó wà nínú àhámọ́ ni àbí ẹ ń ẹ ń jẹ́ kí inú máa bí màmá yẹn sí kí ẹjọ́ yẹn lè gùn nǹkan tẹ̀mí ò tí ì rí dá tí kò tí ì tó ń jẹ́ káyé fífẹ́ mi nìyẹn ẹlẹ́ǹgbèjẹ èèyàn ẹ fẹ́ kọ́ fẹ́ nìyẹn lẹ̀ táànù ẹ̀ bá ṣe yín gẹ́gẹ́ bí ọmọ yorùbá tó ní làákàyè ẹ lẹ́tọ̀ọ́ láti blọ́ọ̀gì ìyá yẹn mọ́ tẹ́bátì a fẹ́ gbé mọ́mì yẹn ipò òun yìí kẹ́ gbé wọn o nǹkan tó máa ma jẹ́ kí inú wọn rọ̀ tó máa ma jẹ́ kí inú wọn dùn tẹ́ bá ṣe ṣàtúnṣe sí bísínẹ́sì wọn ló yẹ kẹ́ máa ṣe àṣàt náà bọ̀ irọ́ ni ẹ wá tún sọ pé ẹ ẹ ti ṣe ẹ ti ṣe náà nìyẹn àwọn náà dẹ̀ sọ pé àwọn forgive forgive náà nìyẹn just like that ẹ̀ẹ́pù ah, ọmọ aráalé yín tó wà níbi tó wà ní o ẹ̀ẹ́pù ẹ̀ pé kó lè pẹ́ ń bẹ̀ dáadáa ó ṣe wàá fojú mú mọ̀ pé ẹ̀yin gangan ni ọ̀tá ẹ̀ tẹ́ ẹ̀ fojú jọ̀ rẹ̀ ẹ̀yin gangan ni amọ́niṣe ni àfàìmọ́niṣe ni àṣenibánidárò ọ̀rẹ́ lẹ́rù rẹ̀ rìn ẹ̀yin lẹ́bí ẹ̀ lórí social media ẹ̀ tẹ́ ń ti dùgbò ẹ̀yin nìyẹn kan ẹ̀ lórí mídíà ẹ̀ ń kan pa ẹ̀yin gangan lájàmọ́ lè kaná ṣojú fúrú ẹ̀yin ló tún pè ní afúnilóko òdí ọ̀pẹ rẹ tó wà nínú ibi tó wà yẹn bíkọ́ tẹ́ bá jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ ẹ ẹ nílà omi sọ fún pọ̀pọ̀lọpọ̀ yóò nílà káyè you only know just fight blogging blogging fight blogging insultive blogging blackmailing blogging bullying blogging nonsense and shenanigans that is all what you know you don't know how to make peace She don't know. She keep blogging mommy for me beauty word. You keep bringing a video out. Eh, she has said, take your video. Take it to Kuje. Kuje Abi Kuje. Take it there to Abuja. We don't need your video on social media because the person you are supporting is not on social media anymore. She's in Kuje. Take that video. Take it to Kuje. Go there and go and talk. Go and explain yourself. Why are you explaining on social media? It doesn't help the explaining you are explaining here social media is not kuje it's not abuja abuja head of headquarter take it to abuja stop blogging mami fún mi which word again what is it again. do we have any um, soap to wash clothes. ask your brother and close the door so if, if you can't find it you can go and buy another one. ṣọ́rọ̀ mi yé yín èèyàn hot lọ́wọ́ ojú ẹgbẹ́ tẹ̀fí fún ní ọgbẹ́ ó sì wà ń bẹ̀ ẹ̀jẹ̀ sì tún wá ń bú ẹgbẹ́ yẹn again ẹ̀ tún ń bú màmá yẹn èébú náà lẹ́bùn wọn lórí social media tí business wọn fi run down ẹ tún continue in the name of you are supporting your your you are supporting it or encoba adébùkọ́lá bọ́rọ̀ clean yẹn lẹ́jàre. Ah! I don't want to mention that blog name because that blog that is blogging Mummy Funmi Beauty World, they opened that blog just for Abike Jagaban. Abike Jagaban nìkan ló ṣí blog yẹn fún. Anything tó máa ń gbé sórí blog Abike Jagaban, Abike Jagaban. Àwọn tó dẹ̀ blog Abike Jagaban ojú kan lọ́wọ́ àbomi adágún àròjù wọn because ìwọ tó bá jókòó sórí ọ̀rọ̀ èèyàn kan wàá kàn máa wádìí bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ṣubú ìwọ gbọ́ ní ráyè rojú ráyè gbọ́ta rẹ òun ló mú ayé ètò kúbọ̀ táyé ẹ̀ fi bàjẹ́ because bí ayé ọmọ ọlọ́mọ ṣe máa bàjẹ́ ló máa ń ronú òun ni òṣèré kúrú ráyè ro pé àwọn ọmọ òun ti ń ṣe àṣìṣe o àwọn ọmọ òun ti ń kọsẹ̀ o àwọn ọmọ òun ti ń ṣìgbé o wọ́n ti ń ṣìrìn wọn ayé wọn ti ń bàjẹ́ o kò ní ráyè rí yẹn àwọn tó dẹ̀ ń lé pọ̀fẹ́ bá tiwọn jẹ́ àwọn náà because òní máa ṣọ́yàn kó wá sọ pé o fẹ́ o fẹ́ rójú ráyè gbọ́ tara ẹ̀ if you know you really love that girl in kuje if you know you really love her and you all think is ẹ ṣẹ́rí kéèsì kékeré lẹ́rù bá kéèsì tó wà lẹ̀ you think is only mommy ẹ ah, ẹ mọ nǹkan if you know what is good for you now and i'm talking to our nation our group our nation or what is our nation ṣẹ́rí gbogbo blogging tẹ́lọ́ ń bú mọ́ mi fún mi beauty world yẹn ẹ ń bá ọ̀gá yín gbẹ́ kòtò ẹ̀ kó lè kó lè jìn dá mo ṣe mọ̀ pé ah ayé burú o if you think you gather fans on social media ẹ̀ṣá <laughs> once you are evil you will have evil fans ẹjọ ẹjọ orógbó ẹjọ ẹjọ ẹjọ orógbó ẹjọ ẹjọ orógbó ẹnu àgbàlóbi tí ń gbọ́ once you are evil you will have evil fans àmọ́ náà dẹ̀ máa ṣe ra ẹ̀ àmọ́ ni a máa ṣe ra ẹ̀ òkìtì ọ̀gán ni orí ara ẹ̀ ló ń jí ilé because you gather fans through evil your the fans too will be doing you evil they will think that you are doing them good because when you are doing evil to people your fans will be praising you they will think you are doing good to them whereas now you have now for wara ẹsẹ right now instead your fans to think in their medulla oblongata how to take you out of that predicament how to help you they are still digging the because of the evil you used to gather them now they are still doing you the evil ah àti njọrọgbò àti njọrọgbò torí ẹnu àgbà lóbi tí ń gbó orógbó rè o àti jẹ́ ikú kékeré ẹ gbọ́ bẹ́ẹ̀ sọ pé mo sọ english kò yé yín dáadáa mo ní ká mọ̀ ẹ lẹ́jàre torí pé ẹni tá à ń sọ yìí ẹ wà àwọn fáǹsì tó kó jọ ọ̀nà ló fi kó àwọn fáǹsì jọ ọ̀nà bullying you know òun ló jẹ́ kí àwọn fáǹsì yẹn kó tún máa búlì ẹni tí ó ní ẹjọ́ pẹ̀lú ọ̀gá wọn yìí tó bá yẹ pé fáǹsì irú èmi sì eré ìdùnnú àròtẹ̀ jẹ́ kí n rí ìṣòro tó jọjọ́ orí mi lọ tí irú kan báyẹn bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi mo jẹ́rìí àwọn àwọn civilization mi bọ́n ṣe máa bẹ̀bẹ̀ ẹ má bínú o ìyá wa ní ṣe irú ẹ̀ mọ́ because nǹkan táwa fi ṣe foundation bíbá ẹ nìyẹn èèyàn lè èèyàn perfect láyé yìí kò dẹ̀ sí bí wọ́n ṣe máa rìn torí ò ní mì bọ̀tà bá wá rí pé àrìn síbì kan ó fẹ́ máa ṣe kọ́lọ́fọ́lọ́ pé àgbẹ̀ àti jẹ̀bi pàwà la jẹ̀bi o I trust my civilization dem say ah ìyá wa o bàbá wa o ẹ má bínú o ẹ let's go ẹ forgive o ọ ṣe máa pẹ̀tù sí torí foundation táwa fi build bíbá nìyẹn but ìwọ team leader social media ìwọ speaker social media facebook uh, blogger social media ó fi bullying ó fi kó fáǹsì jọ àwọn fáǹsì ẹ gba degree inú ká bully wọn jọ ẹ níjọ́ tó bá ti wọ kálọ <laughs> àwọn náà ló máa kó bẹ́ẹ̀ mọ́ bíi tí àwọn ìtọ́ ń ṣe fún ìtọ́ wà ní kújẹ́ ìkan tó ń ṣe fún ìwọ́n kó bá sí ni o ká ní wọ́n dẹ̀ mọ̀ pé mọ́mí fún mi bí tí wọ́n dìde kọ́ ní kéètì ṣẹ́rí kéèsì yìí wọ́n lè bá kéèsì AJ team ibẹ̀ ni ẹjọ́ kò sí ká lẹ́ẹ̀ mọ́ àwọn ará Èṣó kan panṣọ́ nàìjíríà kan lóbe o kálẹ̀ mọ̀ páwọn ló wà lẹ́yìn àwọn tí wọ́n tẹ́ndà kéètì púpọ̀ nago blọọgì tayà nago blọọgì tayà o torí àwọn àwọn èèyàn tẹ̀sí ẹ̀rọ kan lẹ́kan sí tí ọ̀gá yín ọ̀gá yín ah, kábíyèsí elédùmarè àwọn èèyàn tẹ̀sí ẹ̀fọ́ kan sí rárá ah èmi ò trespass ah, ọlọ́run ti ẹ̀ níjẹ́ èmi ò gbọ́dọ̀ trespass bẹ́ẹ̀ yẹn o ọmọbìnrin yẹn láyà o eh! tí wọ́n fi bíbí ti ọ̀lẹ́ pé kéèsì ẹ eh, dáná ṣé kéèsì wọ́n fi bíbí ti ọ̀lẹ́ pé ẹ̀yin fáǹsì arábìnrin ẹ jẹ́ jẹ́ tèmi àwọn ọmọ bí gbogbo yín ṣe máa sọra yín di òkú àṣetánì tẹ́ máa máa bẹ̀bẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹlágídí bí ẹni tó kó yín jọ lẹ́jọ́ ẹlágídí ká ẹ máa kú lọ́gọ́ ẹ ṣì máa ṣagídí tẹ́ máa fi wọ sàárè yín ò tiẹ̀ kàn mí ná mo kàn wá já yín sí ni pé ẹ yé mọ́ mi fún mi beauty world mọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣánkú tẹ́ ẹ fẹ́ ráàrí ayé tẹ́ ẹ fẹ́ rìn lọ tẹ́ ẹ fẹ́ parẹ́ máyé lára tẹ́ ẹ fẹ́ parẹ́ tẹ́ ẹ fẹ́ parẹ́ torí yín ò dẹ̀ fẹ́ burú mọ́ tilẹ̀ ẹ yé mọ́ mi mi mọ́ o ẹ bá fi mọ́ mi fún mi beauty world lẹ̀ ẹ fi màmá lẹ̀ ẹ jẹ́ kán ìlì tí màmá bá sọ pé àwọn lọ kóòtù ẹ jọ ń lọ kóòtù ẹ̀dẹ̀ tí ń blọ́ọ̀gì kínní ẹ gbé fídíò yín à nídìí lórí social media wọn because it cannot help her in this situation take your video if you truly love her go and meet her in Kuje ọ̀dọ̀ Koyi síbẹ̀ ibi ìsìn your philanthropy <laughs> àbọ̀wọ́ epo lẹ́yìn báyọ̀ ńlá ni ẹjọ́ lọ́ba látẹ̀jẹ̀ ẹ lọ́ba látẹ̀jẹ̀ o ẹjọ́ gbọ́ àkùjẹ́ lọ ẹjọ́ lọ́ máa yanjú ẹ̀ ọlọ́run àbá yan ṣùgbọ́n ẹ má blọ́ọ̀gì màá mi mọ́ ẹ fi mọ́ mi fún mi bíútì wọ̀dúlẹ̀ ẹ fi wọ́n lẹ̀ o ibi tẹ́ bá wọn dé náà nìyẹn ẹ fi màmá lẹ̀ ẹjọ́ ń tajà àwọn ẹjọ́ ṣe píìsì tẹ́ bá fẹ́ proof loyalty níjọ ríríjẹ ọ̀kẹ́rẹ́ ẹjọ́ ń jẹ ni nígbà tí lídà team lídà yín pa eku ẹjọ́ ń jẹ ni o ó pẹ̀yẹ ẹjọ́ ń jẹ arọ gidi gba báyìí rè ó ti gbàgbé káyín mọ́ ẹjọ́ lọ jẹ́ ń kújẹ ẹ fi màmá mi lẹ̀ ẹ fi màmá lẹ̀ máa tag màmá mọ ẹjẹ tí mo ẹjẹ tí náà ń ṣe titi wọn màmá ń ṣe titi wọn don hashtag mọ̀mí fún beauty world with ẹjẹ tí ẹ gbọ́ mi yé ẹ máa hashtag mọ̀mí fún beauty world pẹ̀lú AJT torí kèsì tó wà ńlẹ̀ yìí tẹ bá tún mọ àwọn tí ọ̀gá yín àwọn tó ti bẹ ah ah nǹkan kan o elédùnmọ̀rù tẹ̀ ń jẹ́ ríru ẹ̀ o ah ah nǹkan tó wà lẹ́yìn ọ̀fà sọ̀rọ̀ sọ̀rọ̀ ni mí dákun má jẹ́ kí n sọ̀rọ̀ sọ tó rẹ́ òròfó ló ń pa òròfó kẹnu tèmi mà ṣe pa mí. èèyàn kan sọ péré ni mo ní bá ní díù lórí social media tókùn bọ ni ó dẹ̀ máa wọ́wé ó máa rìn lọ ó máa sínwín. bẹ́ẹ̀ ṣe wò mí èèyàn kan ṣoṣo péré ni mo bá ní issue lórí mídíà yìí tókùn bọ dẹni if you no come meet me i no go go meet you. ìyẹn ẹsà dọ́ọ̀gì ẹsà wèrè ẹsà ọ̀bọ òun nìkan lèmi àtẹjọ jẹ́ gbẹ́ lórí social media èmi àtòkùbọ̀ lẹ́gbẹ́ sixty three is just a number mo ṣe máa pé twenty three twenty three nìtòkùbọ̀ ṣẹ̀ pé ni mo ṣe ń fa orí ọyún ẹ̀ tú gbogbo orun òbu ẹ̀ máa fà tú tán ṣọ́tọ̀ mi yẹyin tókùnbọ̀ nìkan ẹ̀ sá dọ́ọ̀gì aláṣàbí òfò olòṣì ọmọ àlè abọ́dẹrìn òun nìkan ni mo lè ti igi bọ̀ yálà yá ìlójú bó bá ṣe wù mí tó bá tún wù mí màá tún forí tókùnbọ̀ kó gbẹ̀ẹ́ bó ṣe wù mí nìyẹn apart from that ẹni bá wá fún mi lórí ìkànnì yìí máa lọ fún ọ̀rọ̀ mi yé yín torí nǹkan tó wà ńlẹ̀ ah ọmọdé òde ibi èrò rẹ̀ rúbà o mélòó lára tèmi mo ní ẹ́ ẹ́ àṣẹ nǹkan tó pọ̀ tó yìí ni ah ṣe rí gbogbo ẹ̀ tẹ̀ ń blọ́ọ̀gì yẹn tẹ́ bá mọ̀ hàn hàn ìdààmú tó máa ju gbàgbọ́ mi mọ́ elédùmarè má ṣe gbé bá mi mo ṣí ìjúwo bọ́ọ̀dì mi mo rí i pé kò sóòṣì mo ṣí ìjúwo kọ́ọ̀lọ̀ mi mo rí i pé kò fẹ́ yà o má ṣoore tó máa bà mí inú jẹ́ òrè tó máa bá mi kalẹ̀ ó kí n bà lè lẹ́nu ọpẹ́ má ṣoore ẹ̀kẹ́ ń dẹ́ fún mi kó ló fi ṣàdánwò mi. ah kábíyèsí elédùnmarè ọ̀rọ̀ tó wà lẹ́yìn elédùnmarè nìkan hmm. ọ̀rọ̀ tó wà lẹ́yìn elédùnmarè nìkan ó dàbí ọ̀rọ̀ ẹmọ ó dàbí ọ̀rọ̀ Mohbad ni ṣàmùkọ́ ọ̀rọ̀ Mohbad a ṣì wá justice àárí <laughs> ní justice ní DNA wà ìyàwó lòun ò ṣe DNA ọkọ dẹ̀ ló ń jẹrà ní mọ́ṣúárì tó bá ní wọ́n lọ corona inquest ojoojúmọ́ wa ní kinní kan ò wà kinní kan ṣe wọ́n shift court ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ó mà lè jẹ́ ọ̀rọ̀ Naira Marley Sanlari lọ. <laughs> ṣe rí àwọn ẹ̀dá kan wà tí ọ̀gá yín mo mọ̀ pé wá ti gbàgbé pòun sọ̀rọ̀ òdì sí wọn àwo sọ̀rọ̀ ẹ jẹ́ àmàṣe ṣòwò àlọ́ tẹ́ bá mọ̀ ètò kàn fún yín ẹ ní blog anybody mọ́ gbogbo yín ẹ máa forí jálé agbọ́n kiri ni kọ́ lè jáwé oríjì fún yín orí burúkú tí gbogbo yín ra wọlé yẹn mi ò dẹ̀ rí yín dálẹ́bi ẹni tó kó yín jọ ni aburú ló fi kó yín jọ so tẹ bá ṣe aburú fóun náà kò pọ̀ jù àbí tó bá fa aburú kẹ́ẹ̀dà yọ ó dàbí ìyàwó ta ilé ijó fẹ́ ni ilé ijó náà ló máa gbà lọ téèyàn bá ti fi aburú tó ẹ pé aburú ò ṣe aburú àwọn fáǹsì wa láìkì ẹ wọ́n fọra wọn di tíìmù wọ́n máa fa aburú yẹn náà ṣe ẹ wọ́n dẹ̀ mọ̀ rẹ̀ bí oore làwọn ṣe fún ẹ because ara tó dẹ̀ pé ẹ má ṣaburú because what you what you go come back surely come back What goes around, which surely comes around. Now it has come around. Instead of those people now, because they did not think with their medulla oblongata to think that this ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ọ̀rọ̀ tó jọjọ́ orí wọn lọ ni. Eh, my mama, mama Bode, abeg later I go accept I, dey, I go accept your request I dey treat one case now. ọ̀rọ̀ tó ju ọjọ́ orí wọn lọ ni ṣọ́rọ̀ mi yé yín tèmi lolúwa wà yìí ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣe rí àwọn tó ṣe join social media tán oní gífèwé yẹn wọn ò mọ nǹkan tó wà lẹ̀ wọn ò mọ nǹkan tó wà lẹ̀ tó bá mọ nǹkan tó wà lẹ̀ ni ibi táwọn fojú sí yẹn wọn ò ní fojú síbẹ̀ ẹ máa blọ́ọ̀gì lọ ẹ máa ẹ máa blọ́ọ̀gì wọn mi fún mi beauty world lọ ibi tó máa gbàyọ sí yín mo ṣúọ <laughs> kùjẹ́ tó wà sí mélòó nu yín lọ́ba lọ dúró síbẹ̀ ẹ tún dáràn mọ́ràn ẹ tún bá ń dìgì kòtò ẹ kó lè jì kòtò dáadáa àbí ẹ ń jì ẹ ń dìgì kòtò abẹ́rẹ́ bẹ́rọ̀ tó wà nílẹ̀ yọ̀rọ̀ ìyá àbèjì nìkan ni ìyá àbèjì justice for ìyá àbèjì justice for ìyá àbèjì ọ̀rọ̀ ilé máa ti jọ̀rọ̀ òkú ọ̀run lọ ẹ mọ ẹ̀yìn mẹ́rin tó bá yín fà tẹ́ bá mọ àwọn tí ọ̀gá yín ti trespass sí àwọn tó ti trespass sí à lọ má jàre aburú o ó dàbí kó ti sàṣeyàn ni kó lu ẹ̀ máa ṣe lọ kó máa gbádùn ẹ pé ẹ mú mú lè jẹ o máa rí mi tó ní mú jẹ bírù tó kún bọ̀ ó ti pẹ́ tó ti ń ṣe nígbà tó orí orí orí inú ẹ̀ máa ta kò díẹ̀ ó mu kọlù mi èmi náà yàrá máa ń fẹjọ́ sùn àwọn tó ní ilé ayé àwọn tó láyé tó kún bọ̀ ó tì nǹkan tó kọlù òun kò tì mọ̀ ẹ wo arábìnrin tá à ń sọ yìí sìn ìgbà tó bẹ̀rẹ̀ kíní yẹn tó bẹ̀rẹ̀ sí ní ṣe rọra gbẹ́ kòtò ọ̀tá ó lè jìn síbẹ̀ ó lè jìn síbẹ̀ rọra gbẹ́ téèyàn bá ti jẹ́ ọ̀dájú tó dájú gan tó kálá ah tó kálá ah ọmọ kálá dájú ọmọ kálá dájú ọ̀wọ́ náà tó bá ti kálá tó dájú tó ní sympathy bí wọ́n ṣe wáyé ẹ gbàgbé tí bá ṣe ṣòfihàn ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta ti mẹ́nu kúrò tó bá mú mi gòfò ẹni yẹn dáadáa ẹni yẹn ṣẹ̀ mi wọ ara ni èmi ọ̀dẹ̀ wọn ṣe hide ní tèmi gbàtòkùnbọ̀ gbórí burúkú ẹ̀dẹ̀ mo gbé ọ̀rọ̀ ẹ̀ lọ sọ́dọ̀ àwọn tó ní ilé ayé mi ò ṣe àìdì mo jẹ́ kó mọ̀ pé tòkunbọ̀ tó bá ti rí pé báyìí báyìí ṣe ẹ o ọmọdé ẹ búrò kò ní ó bojú ẹ̀yìn ṣó ti ẹ̀yin tó kú wọnú ẹni mi pé mo mẹ́lòmíì mọ̀ rárá if you no come for me i no go come for you tó bá rán iṣẹ́ ń dé tòrutòru àfitọ́mọ jẹ àwọn iṣẹ́ burúkú àwa náà ti jẹ rí ṣùgbọ́n àwọn kì í ṣe extremist tá a bá ṣe show a máa fún sẹ́yìn díẹ̀ àtúyọjú àtúnṣún sẹ́yìn díẹ̀ ṣùgbọ́n kéèyàn wá ṣe show pé bẹ́ẹ̀ mi ò bá bọ́ òní fi rẹ̀ ẹ́ẹ́ márùn-ún ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ẹ̀ ń tẹ̀wá lórí Facebook ló máa jẹ́ kéèyàn dáràn ànírógun ẹjọ́ o hmm. kò sí kékeré ẹjọ́ ilé ìyànṣẹ́ ẹjọ́ kékeré o tẹ́ bá ń gbọ́ ẹjọ́ kàǹkà tí ń kagún láyà ẹjọ́ kàǹkà tí ń kagún láyà nígbà tó ń ṣe tó ń pa sáà tó ń gbowó tó ń gbowó owó star lè ran ọ̀rọ̀ ẹ̀ tó wà lẹ́yìn o ìyá ọmọdé yìí dá ìyá ọmọdé yìí dá torí ẹ̀yin òbí tẹ bá bímọ ẹ tọ́ ọmọ yín pẹ̀lú àánú gbogbo ọmọ tẹ bá ń tọ́ láyé either you are a single mother either you are a married woman either you are a married father either you are a single father either you are a fiancé mother either you are a fiancé father if you are training your children train them with mercy they should have mercy on you àwa náà yìí àwa náà bá ti di ajá tó sọnù kò yẹ ká gbọ́ fèrè ọlọ́dẹ bọ̀ torí pé tí ìyá bá ti fa okùn ìdùnnú ìyá wa làwa máa ń fẹ́ rí ẹ gbàgbé bí ìyá ṣe tọ́ wa ni ìyá tọ́ wa ni pé láàánú ni pé à ọmọ mi máa gbọ́ ọmọ mi gbọ́hùn mi fetísílẹ̀ gbọ́ kìlọ̀ o lè ṣoríire fetísílẹ̀ gbọ́ kìlọ̀ kò lè ṣoríire lọ́jọ́ ọ̀la má má bá wọn kẹ́gbẹ́ má má ṣe bí wọn má má ṣe tẹ̀lé wọn kó ṣọ́ra fún wọn gbọ́ ti òbí rẹ má kúrò má má jalè kó jọmọ rere lẹ́yìn ọ̀la. tẹ bá rántí show tí mo ṣe fún tòkùbọ̀ ní few months ago kí tó travel tí mo sọ fún yín pé one of my mom call me it's my mom my mother my biological mom call me I don't know who show her my video my mom said no stop and I don't want my mom to sad i dropped the case mo ṣe padà wá sọ fún yín pé ìkan àwọn ọmọ mi because it's only my mom that can say stop this àtàwọn tí n bá tún sọ pé this is my mother ṣọ́rọ̀ mi yé yín tí ìyá tó dẹ̀jẹ̀ léèyàn lórí tó bá ti fìyàn sílẹ̀ tó jẹ́ kí ayé fúnyàn lélẹ̀ ayé ṣépè fúnyàn lọ́tún ayé ṣépè fúnyàn lọ́sì tí ìyá ò dẹ̀ kọ́ṣọ́ ẹ̀ ìyá ẹ̀ ti fi ẹ́ ṣe sàárà ayé nìyẹn ẹ gbọ́ mi yé ìyá ẹ ti fi ẹ ṣe sàárà yé ìyá ẹ mọ̀ pé òun lè jèrè ẹ òun ló ṣe rí ẹ káyé ṣe ẹ ṣìbá láṣìbòlò ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ tọ́ ọmọ pẹ̀lú àánú ẹ̀yin òbí torí ọjọ́ iwájú torí ìjọ tó bá dọjọ́ alẹ́ fẹ́ iná kẹ́lẹ̀ nífọ̀kànbalẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ jẹ́ àjọrógbó ẹ jẹ́ àjọrógbó ẹnìkan bá kì í kọ́ wa búzì lórí ọ̀rọ̀ tààtọ̀ ìwá láti ń nìyẹn mi ò bá yín sí ní kùjẹ́ o ẹ yín pé o mi ò bá yín sí ní kùjẹ́ ẹ bá bu mi wàhálà sí ní bọ̀rọ̀ tó wà lẹ́yìn ìyá ẹ̀ ló fi lẹ̀ fàyè mu ìyá ẹ̀ ni ẹ̀tọ́ ọmọ kékeré tí ń bá wọn lọ o àti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò o torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà o ìgbà ńlá dòógì ẹ jẹ́ fi fídíò kan wọ̀nyí mo ń bọ̀ mo ń bọ̀.